وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ويدينون بالنصيحة للأمة شيخ الإسلام ابن تيمية نتجوز كبالي فبجد الله شرط ليلنا نبي محمد صلى الله عليه وآله وسلم ونجن لنا قلنا لكي يدينون بالنصيحة للأمة واني وقف عليه كما سيدتي وعوام ọmọlẹ́yìn anabi wa صلى الله عليه wa sallam lè jẹ́ inú lànà àwọn ẹni tó tẹ̀lé súnà nílò Muhammad sallallahu alaihi wa sallam wọn náà pè yẹn ló fi kápẹ́ dáadáa wọn sì máa ń lé ní ìsìnà sí kápẹ́ bàjẹ́ wọn máa wá gba níyẹn wọn máa ṣe títí fún yẹn ẹni tí kò káàtà títí kọyọ tọrọ rẹ wọn fi fún ọtọrọ rẹ wọn máa rí kó wà ń kó káwọn ó fi títí fún wọn tún ṣe fún eléyìí jẹ ìlànà àwọn ẹni tó tẹ̀lé sunna anabi sallallahu alaihi wa sallam nǹkan kan kó sì mú wa níbẹ̀ tí ìbá ṣe títẹ̀lé ìlànà anabi wa sallallahu alaihi wa sallam orí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ ló wá ibi tí anabi sallallahu alaihi wa sallam ti ń sọ wá lójú kòkòrò láti jẹ́ ẹni tí ó máa ṣe títí fúnra wa láti jẹ́ ẹni tí ó máa rán wa létí tí ó máa sọ ní ti ṣe òdodo fọmọlá ṣíṣe rẹ̀. ẹni bí adé إذا النبي صلى الله عليه وسلم سيقول الدين النصيحة حديث تميم بن أوس التالي رضي الله عنه ولي الدين النصيحة الدين النصيحة الدين النصيحة وهو بئل المثال قلنا لمن يا رسول الله قال لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم النبي صلى الله عليه وآله وسلم واني إيسي ستي فراني لك ìtumọ̀ èsìsì ń bí òun náà ní sísè àfọ̀mọ́kàgá wọ́n ní ní jẹ́sìn wọ́n wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní tàwa náà máa ṣe àfọ̀mọ́ kan gánà alẹ́ ìṣòro wà fún àlejò sílẹ̀ wọ́n dáhùn wọ́n ní fún ọlọ́ọ̀ àti fún òjíṣẹ́ rẹ̀ àti fún tìrọ̀ ọlọ́ọ̀ àti fún àwọn aṣíwájú àwọn olùgbàgbọ́ àti fún àwọn aṣíwájú àwọn mùsùlùmí àti fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. níbi àrè ọ̀sùnrún wà ọ̀sùnrún lè dín níbi nàpẹ̀ hà. igi wọn ti ẹ̀sìn wọ́n dá dúró sórí pé nàfíhà ní jẹ́sìn. èyí tó túmọ̀ sí wípé mẹ́ńkánà náà fi hàn فقد أقام الدين ومن عن النصيحة تخلى فعن الدين تخلى eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti nàfíhà tó ti gbé ẹ̀sìn ró ṣùgbọ́n ẹni tó bá pa nàfíhà ti ṣe tó ti pa ẹ̀sìn jù eléyìí á fi hàn wá kébù ti ti jẹ́ kó pàtàkì wípé kí èèyàn ní tí ó máa ṣe ànọ́pẹ̀ ìhà. alkafọ́rì abu suleiman rahimahullah ta'ala nínú síra wọn màcáyé mùsùlùmí sharxu sunani abi dawud wọn ní ànọ́pẹ̀ àtẹnìyẹn kẹlẹ́mẹ̀tún jami'atun màcnàhà. حيازة الحظ للمنصوح له ونقول لهم كتوفي توكالي إن جاء النصيحة الأربعة نمثل sí ẹ̀sìn má lórí rẹ̀. Ìtumọ̀ nasiha òun náà ni ká wá tí ọjọ́ pípẹ́ làǹfààní wà ká wá wá fẹ́ni tá à ń ṣe nasiha fún ẹnití àǹfààní wà lára ìtọ́jú pé la gbé fún ẹni tá à ń ṣe nàṣíhà eléyìí ni wọ́n ń pè ní kíni ànàṣíhà. Ibn Battal àwọn sọ yìí pé ànàṣíhà tuntun sọ́mà dínà wà ìsìlámà wọ́n máa pe ànàṣíhà ní ẹ̀sìn wọ́n sì máa pe ànàṣíhà ní ìsìlámà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ike ad-dinu yaqa'u 'ala al-'amali kama yaqa'u 'ala al-qawl níta ti ń pè lẹ́sìn ó lè túmọ̀ sí tẹ́tà afárasí ó sì túmọ̀ sí ọ̀rọ̀ tá a fẹnu sọ. rẹ̀ ló ti jẹ́ pé ń bí nasiha jẹ́ àpèjúwe ntí àfẹnu àti ara ṣe tá ń pè ní ẹ̀sìn. torí ẹ̀ka ti nà pé ah, ọ̀nà yẹn ló jẹ́ lófin ìgbà tá a lágbára láti ṣe ní òdi wọn bá a ṣe lágbára láti máa ṣe. lópin ìgbà tí ẹni tí ó sì nà pé hà tó bá ń wòye pípé ẹni tó ń ṣe nà pé hà fún yọ ọgbà tọkàn rẹ̀ sì balẹ̀ pípé ṣíṣe nà pé hà yẹn kò ní kó ìnira bọ́ọ̀ lára o kò ní kó báwọn lára dúkìá o àbí lára mọ̀lẹ́bí o. gẹ́gẹ́ bí anahiyo. عن المنكر èyí tá a salaye إن rẹ̀ الإمام الطبراني رحمه الله تعالى من حديث حذيفة ta'ala اليمان صاحب سر النبي صلى الله عليه وآله وسلم عن النبي صلى الله عليه وآله وسلم أنه قال فنبي محمد صلى الله عليه وسلم صيفه من لم يهتم من لم يهتم بأمر المسلمين فليس منهم ومن لم يمسي ويصبح ناصحا لله ولرسوله ولكتابه ولإمامه ولعامة المسلمين فليس منهم wọ́n ní gbogbo ẹni tí ó bá ti bìlà tí ọ̀dà mu pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò lè jọ́kàn nù wọn. wọ́n ní nǹkan ti àwọn mùsùlùmí níbi báyìí ó ní àwọn nǹkan ti àwọn ọmọ táwọn jẹ yó á àrùn òbí ẹni tí ó bá ti dààmú kó ràn àwọn mùsùlùmí kò lè jọ́ka nínú wọn. torí rẹ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí oní ẹ̀lẹ́ni tó ti pété nǹkan bá ṣe mùsùlùmí ọmọ ìyá rẹ̀ níbikíbi láyè káyè yọ gbà pọ̀ ní nǹkan ṣe. tí dáadáa bá dé sí wọn níbikíbi láyè káyè yọ gbà pọ̀ ní dáadáa dé sí. táyì dáa bá kàn fún sí wọn níbikíbi láyè káyè yọ gbà pọ̀ láì dá yẹn ṣe. eléyìí ni jẹ́ mùsùlùmí. eléyìí túmọ̀ sí pé mùsùlùmí sọ́ni láti wà kọ́rẹ́ǹt kọ́mọ̀tì ń ṣẹlẹ̀ máa pa jùlọ sáwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́mọ̀tì wọ́n ń ṣe ní dáadáa kó sì máa ti ń ṣe wọ́n láì dáa nítorí kó lè bá a pẹ̀lú wọn nínú dídùnnú pẹ̀lú tó ṣe wọ́n dáadáa kó sì lè bá a pẹ̀lú wọn nípa bíbára jẹ́ pẹ̀lú tó ṣe wọ́n ní àìdáa. ẹ̀wọ̀n Indonesia bó ti ṣe jìnnà tó nìí tó ti pé láti bẹ̀ iná ni al-alam al-islami ti bẹ̀rẹ̀ islamic world láti Indonesia ló ti bẹ̀rẹ̀ wá síbi tó fi wá débi tó dé Indonesia ẹ o tó ti jìnnà sí wa tó Indonesia tó ti pé òun náà ni orílẹ̀-èdè tí mùsùlùmí ti pọ̀ ń bẹ̀ jù láyé tó olórílẹ̀-èdè tí mùsùlùmí pọ̀ ń bẹ̀ jù ṣùgbọ́n ààyè tí mùsùlùmí ti pọ̀ jù kéṣe Indonesia ṣùgbọ́n tí wọ́n sọ̀rọ̀ orílẹ̀-èdè orílẹ̀-èdè orílẹ̀-èdè orílẹ̀-èdè tó jẹ́ tàwọn mùsùlùmí tí mùsùlùmí jẹ́ pé àwọn dominate oníkéni Indonesia lálàkọ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n ti di tí mùsùlùmí ti pọ̀ jù tí wọ́n pọ̀ jù sí ni ayé akbaru takatulin islami ibi táwọn mùsùlùmí tí wọ́n péjọ pọ̀ sí jù láyé India ni. India ibẹ̀ làwọn mùsùlùmí pọ̀ sí jù ṣùgbọ́n kì í sọ orílẹ̀-èdè mùsùlùmí torí pé tó pọ̀ sí nínú ọmọ India kọ́ wọn ìṣe mùsùlùmí ṣùgbọ́n tó bá kó orílẹ̀-èdè tó jẹ́ tàwọn mùsùlùmí tí mùsùlùmí pọ̀ jù ń láyé nọ́mbà wán rẹ̀ ní kíni Indonesia ẹ obi Indonesia ti ṣèjìnà tó yẹn ó jìnà sí wa láyè tó wà ṣùgbọ́n súnmọ́ wa pẹ́kípẹ́kí lọ́kàn wa nítorí pé ní ti bẹ Indonesia mùsùlùmí ومن لم ní amẹrẹ mùsùlùmí náà pẹ̀lú ìsẹmí nù gbogbo ẹni tí wọ́n ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò lè jẹ́ kí ni kò lè jọ kàn wọn. lọ́pọ̀lọpọ̀ ọgbà ilẹ̀ máa ń mì ní Indonesia omi omi òkun àwọn fìtínà wọn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ńgbà tí ilẹ̀ bá mì omi òkun òun náà mì débi pé omi a máa yálé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tí ìjọba ń ṣe wọ́n bẹ̀ yẹn torí inú tẹlifíṣàn àbọ̀ gbọ́ròyìn ọkàn rí omi ọ̀gọ́ ọlọ́kàn tí wọ́n káwọn pé tí wọ́n bá wọn nu àwọn olùbílẹ̀ àgbọ́dọ̀ dààmú pẹ̀lú ojú ṣe wọn torí pé ẹ̀kọ́ wa ló kẹfẹ́ di àwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam. bákan náà àmọ́ rí lọ́pọ̀lọpọ̀ ikú àwọn ọmọ ìyá wa mùsùlùmí ní Palestine wọ́n fojú wọn rí ìmà wọ́n fi dínà wọn wọ́n àdé wọn rí lébi wọ́n àdé wọn rọ́ nàgbà kullu zalika an qalu rabbuna Allah gbogbo ẹ̀ ń sí wọn torí wọ́n sọ pé Allahu lolúwa wa. ولأنهم يدافعون عن أرضهم ووطنهم تركون pé إلا ń dáàbò bo ilẹ̀ àti ìlú ló ń ṣe pa ọmọdé ni wọ́n ń pa gbàdàgbà àwọn obìnrin ọ̀gbọ́n nínú fìtínà àwọn bẹ́ẹ̀ làwọn ọkùnrin wọ́n máa ń gbọ́ lójoojúmọ́ nínú níwò ìwé ìròyìn rédíò tẹlifíṣàn wọ́n sá ń sọ pé àwọn fọlọ́sìn àwọn fọlọ́sìn wọ́n wà ní àtijọ́ àwọn fọlọ́sìn ti pọ̀ jù àtijọ́ kí yà á kì ó ríran rí wàhálà àti fìtínà àti ìgbọ́lọ́wọ́n bá gbọ́ àti fìtínà táwọn Yahudi fojú wọn rí Yahudi ló lé láti bo síbo ló ti wá gbà lóòlù níbi àti àwọn mùsùlùmí wọ́n lè wọ̀ tuntun ní ìfikún ní ọ̀nà fẹ́ gba ibi tí mọ́tíláṣí wà fún òsì lọ gbé gbogbo àwọn katapila àwọn ọmọ owó mọ́tíláṣí. wọ́n sì lè wọ̀ tuntun níbi táwọn èèyàn yìí ń gbé àwọn fẹ́ pa bẹ̀rẹ̀ àwọn fẹ́ sọ bẹ̀ di animal garden. kọ́mọ̀jẹ́ people's gathering area ma kọ́ wá di animal garden ẹ̀dá òkùnkùn ìtọ́nà wọ́n wá lé àwọn èèyàn jáde lórúkàjọ́ pẹ̀lú katapila ògùn yẹn jáde kí lọ fẹ́ mú subhanallah gbogbo olùrẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀dààmú omi tí wọ́n lọ bá wọn a ẹni tí ò bá ti dààmú pẹ̀lú tí wọ́n ń mùsùlùmí balẹ̀ iṣẹ́ mi nù wọ́n kò lè jọ́ kan nínú wa. òṣùgbọ́n dídààmú pẹ̀lú ohun tí ń ṣe àwọn mùsùlùmí kò túmọ̀ sí wípé ó wá jẹ́ pé dídààmú pẹ̀lú ọ̀rọ̀ wọn ó mu ọmọ tuntun rùn náà torí pé always newspaper náà ló ń gbé ká always radio ni BBC Voice of America ẹ kí ni tó ṣẹlẹ̀ ẹ kí ìwúlẹ̀ tó rí gbọ́ lónìí àbà o kì í ṣe bíi tikọ̀ ọmọ àti lọ́mọ kì í sì ṣe bíi tikọ̀ ọmọ kọjú mọ́sẹ̀ rẹ mọ́ ṣùgbọ́n kọjá ni tí kọjá rí pé ọjà àmú fún ìdí sí àwọn mùsùlùmí ó sì jẹ́ ni tó ṣe rí pé ó ní àkólé kan nípa kó ti dáadọ́ ó sàwọn mùsùlùmí tí ò fi fẹ́ kí dáadọ́ ó ṣe wọn tí ò fi fẹ́ ká ìjọ ṣe wọn. ìyẹn gbọ́dọ̀ jẹ́ kó dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí. níbi wọ́n wà ń kó gbígbọ́ ọ̀rẹ́ nìkan lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ láti máa rí ọjà tiẹ̀ náà pàṣẹ sẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ti ń sọ. ọ̀wá ni ọ̀fẹ́ rí bíi mùsùlùmí sì ni oníkèèrè ọmọ ẹ̀jẹ̀ ọ̀n bẹ ní ẹni tí ó dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí mọ̀. wọ́n ní ọ̀mbrẹ́là òjò sì ń rọ̀ ọmọ ya rẹ̀ mùsùlùmí kan sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ kò lọ́mbrẹ́là òjò ń pa ọ̀mbrẹ́là rẹ̀ ti gbà ẹ̀mí. ọ̀wá ni ṣébó náà ló òní tí ń fowó tiẹ̀ sí ògbòrò bọ́yọ̀ nílé àmọ́ ìsìn ọ̀nà lẹ́wà òkú tó ti pọ́ ọ̀gbà wí ìrànlọ́wọ́ dípò náà bọ́ sábẹ́ ọ̀mbrẹ́là rẹ̀ nítorí pé tó o bá dààmú pẹ̀lú tí ń sàn mùsùlùmí ò lè ṣe kí ni ò lè jọ́kàn nù. ẹnì kan ti mọ aládùúgbò yín láti bí ọdún mẹ́ta báyìí kò sí pààrọ̀ aṣọ ẹ̀wù kan náà ní máa gbé ká ìwọ́n sì láwọn ẹ̀wù masha Allah lórí tìrìtì ìtúbà wọ̀ láàárọ̀ ìfẹ́numi wọ̀ láàárọ̀ ìkọlù tún wọ̀ títì ó ti pààrọ̀ ẹ̀ nígbà tí òun yìí sọ ọmọ alásọ̀kan. kòkòrò ẹnìkan sì ń gbé kàn ẹ kó pé ọmọ ìyá rẹ ni salamu alaykum wa alaykum salam ẹ dákun ẹ ẹ má bínú pé ẹjọ́ ànúbàgì yọ ọkọ̀ ẹ bá tòlẹ́ ìtumọ̀ ti pọ̀ dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí ni ọmọ ẹnìkan tó ti kò sí nǹkan mi ti máa fi ṣe oúnjẹ ju gàrí àtẹ̀pà lọ ó sì lọ́sàn láti di lálẹ́ masha allah la quwwata illa lillah adìẹ pòtẹ́tò gbogbo ẹ̀ wọ́n ta kojọ fún ọ ẹ̀rọ náà lọ́wọ́ ìwọ́n wà ń kókó ọ̀ràn lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ tó o bá ti bẹ́ẹ̀ la yumkinu an takuna min al-muslimin man lam yahtam bi amri al-muslimina falaysa minhum. òlèjọ́ kan lọ wọ́n bọ̀rọ̀ lọ pé báwa dá sí kọ́rọ̀ yọ parí ó ní ẹ̀ tí wọ́n lọ bá wọn jáde wọ́n jẹ́ yóò tí wọ́n wá kú kiri wọ́n tún wá fóònù rẹ ọ̀rọ̀ tá a bá yín sọ ẹ àti ìrìkà ẹsẹ̀ àwọn ọkùnrin kò burú mọ́ gbọ́ ẹtú tẹ ẹran mi létí otutotu kan a mo fi gbàgbé ni ẹ tún ẹran mi létí lọ́ba tó tutù ń bọ̀ ó túmọ̀ sí pé dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí nù màlá màlá mi àjẹm bí amúlẹ̀ mùsùlùmí náà fàlẹ́ ìsẹ̀mẹ̀ ọ̀wà ní kòkó fáwọn yẹn láti mission tí o kọ mùsùlùmí bá ti gba wájú rẹ ọkàn sọ fáìlì rẹ síbi kan yìí ọkàn sọ fáìlì rẹ síbi kan bó gidi kẹfìrí lọkàn gbà ọ̀dààmú fáwọn mùsùlùmí màlámì àjẹm bí amúrí mùsùlùmí náà fẹlẹ́ ìsẹ̀mẹ̀ ó lè jọ́kàn ní wọn. bákan náà ìyẹn wá bọ̀ ó sọ fún kó ń wá sẹ́ ìwọ wọn sì ní kó máa employ àwọn èèyàn o ti wá employ o ti employ o ti employ ẹ́ máa ń lé súbì mùsùlùmí nà àwọn ẹni tí èsè mùsùlùmí ọ employ wọn rẹ́gẹ́dẹ́ oní inú òfẹ́ ìṣe the issue of religion ti nìkan àwọn ẹni tó wá gba issue of religion náà ló jẹ́ ọgbà wọn pé you prepare to far on muslims tòkí lórí tó ọgbà àwọn mùsùlùmí a'udhu billah man lam yahtam bí amúre mùsùlùmí náà wọ́n ti túlẹ̀ fún. lọ́kàn èèyàn bẹ̀ ọ́ gbogbo wọn àti bàbá wọn àwọn ń jà ẹ dákun ẹ bá wa dá sí kọ́rọ̀ yọ parí. ọwọ́ àpò ní dọ́là wọn kọ̀ ládọ́tún làwọn ti mọ̀ pé tí wọ́n bá dá sí ọ̀rọ̀ wọn parí màlámi àdẹ́m bí amúre mùsùlùmí náà fẹ́rẹ́ tẹ̀lé fún. bẹ́ẹ̀ ẹnìkan fẹ́ fẹ́ yàwó tó wọn lọ bá wọn ní ìdìrẹ́ kó sin àwọn lọ́sọ̀dọ̀ bàbá rẹ̀ wọn lọ bá bàbá bàbá bá fà kí pọ́lí wọn sì mọ̀ pé tí wọ́n bá dá sí yọ gbà àwọn àni à torí tọ́ abẹ́ni pé bàbá yẹn man lam yahtam bi amri al-muslimina falaysa minhum wúrọ̀ àwọn èèyàn tó ti ń gbé wọ́n ń ṣèbàjẹ́ wọ́n ń sa ìdá tó bá ti sọ fún wọn ó súnmọ́ fún wọn gbọ́ fún wọn gbà ó sì ní tọ̀ níjọba kálukú ni kò fi ra rẹ̀ ṣe man lam yahtam bi amri al-muslimina falaysa minhum ẹni tó bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n ń jáde bíi pé mọ́tíláṣí pín méjì méjì náà tún pín sí mẹ́rin mẹ́rin tún di mẹ́jọ wọn á ní ẹ bá wọn dá sí i wọn padà sí mọ́tíláṣí ti alákọ̀ọ́kọ́ ní ààfin ní ìpàkọ́ ọmọ kí wọn jáde mọ́tíláṣí yàtẹ̀m bí amúrí mùsùlùmí náà sọlẹ̀ ìfẹ̀mẹ̀ nítorí bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò lè tọ́ka nù torí délé wọ́n á jẹ́ fáwọn àti tuntun bọ́lé ẹran lè fi níkan nítorí wọn pè wá sí kàkẹ́ ẹ inú pé ká ń ṣe àkàfún ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà ló mú mi máa yọ sí wọnú ilé wọn pé kí ní ṣẹlẹ̀ ká lè dá sí i wọ́n má kí èso bọ̀ lójú gbogbo pẹ̀lú pẹ́sì islam ọ̀gbà ká máa wá tọ pinpin ká máa tò kúkú ká máa fi mú fílẹ̀ àfintòfintò kékeré ni ntọ́ba hàn kò lè dá sí i sábà fi ọ́ sábì hàn ọ́ òwúrúkọ ọdá sí pàmò pàmò wa tọ pinpin eléyìí tí ọba kányà tí wọn ò pèyàn sí àwọn èèyàn wà nulí wọn ọwọ ayọjú òpin ẹni tẹni tó ń dọdún kù sí àbúrò rẹ ní àbíyàwó rẹ àbí ará àta torí wọn ní mọlámì àjám wọn sọ pé mọlám mọlám mọlám jẹsẹjẹsẹ kéde tí wọn sọ nù wọn sọ pé ẹni tí ọba ti sa fintofinto ó ti mú fílẹ̀ àà ah, kéde tí wọ́n sọ mẹlẹ́lẹ́mí àtàm ẹni tí ọba dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò sẹ́kì ni kò lè jọ́ka nínú wa. torí ìdí ẹlẹ́yìí báyìí Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti kìlọ̀ fẹ́ni tí wọ́n yọjú wọlé ọlé sọ sí máa fẹ́ wo ti lọ́nu lé wọn pé tí wọ́n bá kékeré bọ̀ lójú fún àwọn pé lójú wa kọ́ lójú rí ẹ̀yin náà sì mọ̀ kí wọ́n kíkí níbọ̀ lójú kí ni wọ́n kíbọ̀ yẹn lójú tí ó dùn yẹn tí wọ́n bá kọ́ ọmọ àkàbọ̀ yẹn lójú tí wọ́n gbé yẹn gbé níbẹ̀ á ń bọ̀ tìbọ̀ sí sọ́mọ kálẹ̀ yóò fi lọ ẹlòmíì lè mú igi ọ̀wọ̀ ṣe ọmọ gbọ́rọ̀ ẹ wá wo igi ọ̀wọ̀ sètò wọ́n á pèsè olómùtọ́ pamọ́ lójú torí di eléyìí tójú bọ́lé èsì ń tọ́ da o kí ọmọ fi mú sílẹ̀ èsì ń tọ́ da tọ́ eléyìí ló ṣe jẹ́ mi. ومن لم يصبح ومن لم يمسي ويصبح ناصحا wọ́n ní gbogbo ẹni tí ọba lẹ́lẹ́ kílẹ̀ ó sì tún má bá lórí gbẹ́nsẹ̀ nàfíhà lè láàyè fún ọlọ́run. wálé rọ́sọ̀lì àti fún jìtẹ̀ rẹ̀ wálé kìtẹ́ àti fún tírà rẹ̀ wọlé imáàmẹ àti fásiwájú rẹ wọlé àmẹtẹ mùsùlùmí àti fún gbogbo mùsùlùmí lápapọ̀ falẹ̀ ìsẹ̀mí nìhóm kò tún lè jọ́ka nù wọn. ẹjọ́ bá wọn ti nà sí ìhà kò lè jọ́ka nù àwọn mùsùlùmí. kí wọ́n á ní ìtumọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú nà sí ìhà. nítorí pé sábàtúmọ̀ nà sí ìhà títí tètè sí. agbọ́kọ̀ lè tètè sí fún aṣíwájú rẹ̀ ó lè ṣe títí fún àwọn mùsùlùmí àmọ́ títí wo lọ fẹ́ ṣe fọlọ títí wo lọ fẹ́ ṣe fún kírọ ọlọ títí wo lọ fẹ́ ṣe fún jíṣẹ́ wa anabi muhammed sallallahu alaihi wa alihi wasallam anabi ti ti kú kí wọn á lè túmọ̀ ànàfíhà yẹn ilé tó túmọ̀ sí pé òjò kí èèyàn ṣe pé èèyàn ń kọ́ kí ó wọ́n tẹ̀ túmọ̀ rẹ̀ fún yẹn ni ní dáńwóró torí pé tẹ́lá túmọ̀ rẹ̀ fún yẹn ní dáńwóró bí àbáṣe kọ́ yẹn náà lèyẹn náà dì sá torí pé wọ́n ní mẹ́sìmá yẹ́kùn ní mọ̀rọ̀ bí yẹ́kùn ní mọ̀rọ̀ bà gbólùkọ́ bá ti ṣe rí lákẹ́kọ̀ọ́ náà rí bí a dín ní nasiha ìsítílẹ̀sìn kí ni jẹ́ sí ti ṣé ìwọ ọmọ nasiha ẹ̀sẹ̀ mọ̀ pé kí wọ́n á ní jẹ́ nọ̀síhà bí sítí kí ni sítí ànọ̀síhà. wàhálà dọ́wò ilé yẹn wọ́n ń pè ní dọ́wò ṣé á máa yí ni ká lè má nọ̀síhà ká tó má títí ká lè má títí ká tó nọ̀síhà. torí ẹ̀ kí wọ́n á ní túmọ̀ nọ̀síhà yìí o ṣé títí náà láàmú túmọ̀ rẹ̀ àbí kí ni túmọ̀ nọ̀síhà. wọ́n ní. ànàsíhà yẹn òun náà ní ká fọ nǹkan kọ́ má kanga kọ́ má ṣe èrí sí dọ̀tí lára rẹ̀ ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá wa sọ ni ka fo nnkan ko ma kanga ko se eri si doti yá ayyuha alladhina amanu tubu ila Allahi tawbatan nasuha nasuha yansahu nushan ọmọdọ́fà. yẹn pé túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní ìtùbà tó má kanga ní túbà tó ṣe yí pé nǹkan kan ò ní kù lẹ́yìn mà ká má fa kó nǹkan kan sáké nìkan tó rùn. àdẹ́pẹ́ àdínú nàṣíhà ìsàfọ̀mọ́ tó dópin ni wọ́n ń pè lẹ́sìn. bẹ́ẹ̀ láwọn túmọ̀ rẹ̀ káfọ̀ nǹkan kí mímá rè ó dópin òní wọ́n ń pè lẹ́sìn. báwo láti wá ṣe àfọ̀mọ́ tó dópin lágbọ́n tọ́lọ̀ báwo láti ṣe àfọ̀mọ́ tó dópin lágbọ́n tọ́lọ̀. الإمام أبو سليمان الخطابي رحمه الله علماء بعض من معالم السنن شرح سنن أبي داوود رضي الله عنه الخطابي أبو سليمان أو انا أنه أستشار إليه مني فمعنى النصيحة لله ثم إيكي أس نصيحة فولو أسا فمك فولو قلنا نصحة الاعتقاد في وحدانيته وإخلاص النية في عبادته eléyìí ni wọ́n ń pè ní pé àgbàfọ̀mọ́kàgbà sàgbọ́n lọ. alákòókò òun náà ni ká ní ìgbàgbọ́ èyí tó lálàáfíà nípa jíjọ́ kan ṣoṣo ọlọ́run tàbá ní èyàn ti ṣe nàṣíhà lágbọn ọlọ́run ìyẹn ni wípé ó ní ìgbàgbọ́ tó lálàáfíà nípa jíjọ́ kan ṣoṣo ọlọ́run. wa ikhlasun niyyati fi ibadatihi ó sì ti àfọ̀mọ́ àdìsọ́kàn rẹ̀ nínú dídọ́sìn bọ́lọ̀ kìí sin lọ́n kó tún máa sin ẹlòmíì papọ̀ mọ́lọ̀ àti táìm kìí kírun torí tọ́lọ́n kó tún máa kí torí ẹni tí ń wò àti táìm kìí yọ zàká torí tọ́lọ́n kó tún yọ torí àwọn tí wọ́n fẹ́ yìn lákòókò kan náà kìí sẹni tí máa gbé àwẹ̀ fọ́lọ́ gbà fún yàn kìí sì sẹni tó ti hàjì nítorí kó lè gba àwà ẹ̀ táìtù sí táìtù kan lọ́dọ̀ yín gbogbo nǹkan tiẹ̀ akhlasa niyyata fi ibadatillahi ta'ala ó ti àfọ̀mọ́ àdìsọ́kàn rẹ̀ nínú ìjọsìn nítorí pé faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba rẹ̀ kó ti sẹ́ẹ̀rì ìṣòro kò sì lè jẹ́ sẹ́ẹ̀rì àkọ́jọ́ kó sì dọ́gba pẹ̀lú sunnah. ولا يشرك بعبادة rabbih أحدا، kó sì má ti fẹ́ nìkan sorogún pẹ̀lú ọlọ́ nínú النية مع تجريد المتابعة. pè ní ikhlasu an-niyya ma'a tajridil mutaba'ah kọjá pé àníyàn rẹ ọmọ kanga ọ̀pẹ lómi ìpapọ̀ mọ́lọ̀ nígbà tó ń fẹ́ kó o sì jẹ́ ní tó ti pín tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam nípa ẹ̀sìn tó ṣe yẹn eléyìí ni wọ́n ń pè ní an-nusru kọjá ní tó ṣe wípé ó ní ìgbàgbọ́ tó lálàáfíà sí jíjọ́ kan ṣoṣo ọlọ́run ó ti sàpọ̀ mọ́ àdìsọ́kàn rẹ nínú gbogbo ẹ̀sìn tó ń ṣe eléyìí ni wọ́n ń pè ní anusrìlá àkọ́kọ́ nù báwo ló ti ti wá ṣe anusr li kitabillah báwo ló ti ti ṣe nàṣíhà lágbàtìrọ̀ ọlọ́run òun ni al-imanu kọ́ gbàtìrọ̀ ọlọ́run ọba gbọ́ sẹ́nu pé ànú lágbọ́n sọ́lọ́ onítọ̀hí báwo ló ti wá ṣe nù tágbọ́n tí rọ̀ lọ́n òun náà ní kó gba tí rọ̀ lọ́n ọba gbọ́ wọlé àmẹ́lú bí máa fi kó o sì fi dán àánú rẹ̀ kó o máa fi ṣe wà kó o máa fi ṣiṣẹ́ eléyìí túmọ̀ sí pé o ní tọ̀hí o sì kó o ṣe nàfíhà lillah wallahi la nàfíhà inda ọgbà tí rọlọ́ wọn bá gbọ́ dípò pọ́ ọmọ fi tó wà nù rẹ̀ ṣiṣẹ́ ayna nàfíhà ìlẹ́ kò sí nàfíhà bákan náà báwo ló ti ṣe ṣe nàfíhà lásìmọ̀tà النبي wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni at-tasdiqu bi nubuwwatihi kọ́ gbàgbọ́ pànàbí ọlọ́ọ̀ni gbígbàgbọ́ pànàbí ọlọ́ọ̀ni yóò sọ di túláàsì fún ọkọ̀ ọgbà gbogbo ànábì tó ti síwájú bọ́ gbígbàgbọ́ pànàbí ọlọ́wọ́n ọba ni yóò sì wá sọ di ọ̀ranyàn lórí rẹ pé kò sí ànábì míì ti túnbọ̀ mọ́lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ tó bá ní mo gbà níbi sọ̀rọ̀ àṣìlá gbọ́ mo gba jíjà nàbì rẹ̀ gbọ́ o tún wá lọ gba mírízà gòlámù ahmed kọ́ọ̀tì yaani o tún gbò náà gbọ́ pànàbì kan ni torí kò ti o ti gun kiri kọjá ewé ni wọ́n já kòtò. nítorí pé tó o bá gbàgbọ́ pànàbì mi bẹ̀lẹ́ yà nàbì sọ̀rọ̀ àlè torí ẹnìkan kò ṣe lóṣù bí rọ̀sùlì láì sọ̀rọ̀ àríwẹ̀ sẹ̀lẹ̀m òun gbà ló ti ṣe ọlọ́run ọba amóhùntúgbẹ́nu mi ìfọ̀pá nàbí lónà lẹ́yìn ànábì sọ̀rọ̀ àríwẹ̀ àríwẹ̀ sẹ̀lẹ̀m ẹ kéde lé lórí pé à ń tẹ̀ka àfẹ́. nítorí kó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó sì tẹ súnà ànábì sọ̀rọ̀ àríwẹ̀ àríwẹ̀ sẹ̀lẹ̀m nírọ́ torí kọ́lọ̀ ni mákàna muhammadun abá ṣùgbọ́n ti ṣe ọlọ́run ọba lọ́jẹ́ fún gbogbo yín gbogbo yín dọ́gba lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì tún jẹ́ òfin àwọn ànábì tó bá jókòó àwọn ànábì sópin àwọn òjíṣẹ́ ni àbí èsòpin àwọn òjíṣẹ́ òpin àwọn òjíṣẹ́ ni. torí pé nọ́ọ̀kì àm yastalzimu nọ́ọ̀kì al-akhas. ìgbà tí èyí tó fẹ̀ tó gbòòrò ti tán èyí tó há tó fún kọ́ òun náà ti tán ẹnìkan ń tẹ́ra rẹ jẹ ó ní ẹ ẹni táwọn ń pè ní kíníkà yẹn ẹ kìí sànẹ́bí lo òjíṣẹ́ lòun àá nígbà tó ti pé àwọn dùndú ọ̀rọ̀ ọlọ́run ní tètè yé wọn. torí pé wà khataman nabiyyin tó ń sọ yẹn ìyẹn ni pé wà khataman nabiyyin war rusul òun lòfin àwọn ànẹ́bí òfin àwọn òjíṣẹ́ subhanallah á ọlọ́dà kò má ti wà lọ́nà ìsìn náà ti wá إما ناس قال يقوم مثل يقوم مثل يقوم مثل يقوم أعوذ بالله ما في ثلاثة كنتوليسنا آه، الله ده مثل أولانا مثل وداري ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوة قوة يقول جيش الله على النبي محمد صلى الله عليه وسلم أنا بيراني وبذل الطاعة فيما أمر به ونهى kó o sì jẹ́ni tí ó máa tẹ̀lé tiẹ̀ nípa tó fi pa wá láṣẹ ṣùgbọ́n kó ọba gbọ́nù kó o sì jìnnà sí tọ́pọ̀ fún wa wàláàkín ìwọ ló ń sinà sí ha lágbára Nabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n sọ fún ọ ìsúná ní máa ṣe onínú you can't do it but subhanallah ọgbà nàbì bọ̀ ọgbà gbọ́ innaka la mujrim torí wọ́n sọ pé ọ̀nàbí ti báyìí olóòní ṣe wọ́n sọ pé wọ́n ní ká pa nǹkan báyìí tí wọ́n ní no you can't leave it ó sì lọ ọgbà gbọ́ tó bá yẹ kó ọgbà gbọ́ lódodo wà á tẹ̀lé tó bá yẹ kó ọgbà lódodo nítorí ká mẹ́sìn kọ́ wà á jápọ̀kọ́ ẹni tí ó dènà yìí. ṣùgbọ́n ká tó àti ìdájọ́ o. ìrúkẹ́lómi wa ní ti jẹ́ kí n ti ṣe ṣàkóso ànábì sallallahu alaihi wasallam ẹlòmí ọ̀sán lọ kọ̀ndẹ́mù rẹ̀ ní from Pakistan. time. ìgbà àwọn eléyìí wa ó tóbi lẹ́yìn bóyá kò sì máa ní àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n bá ṣàlàyé fún un wọ́n á rí i pé ah jẹ́sàkìlá ọ̀kẹ́rin tí n jẹ́ sọ yẹn bẹ́ẹ̀ lórí ọ̀la ìbẹ́ẹ̀ náà lórí láti òní lọ ajẹ́ pé mo pàtì ní ntí ọ̀dà tí mo sì mọ pàtì ní ajẹ́ pé láti òní lọ èyí tí ọ̀dà tí n kì í ṣe yẹn èmi náà bẹ̀rẹ̀ sí ní sẹ́nu bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn rí ẹjẹ́ ni túnṣe tí yóò lérò tó dá ẹ̀yà rẹ̀ mùsùlùmí ẹ̀mẹ́kà jẹ́ ni túnṣe tí condemnation lẹ́kàn fi síwájú ẹ máa fa fáìlì wọn ya láì jẹ́ pé ẹ̀yẹ́ wò bóyá wò tí wọ́n kọ́ bẹ́ẹ̀ dá àkọ́dá ẹ kàn fáyà ni. ẹ sàlàyé ẹsẹ̀ fún nítorí pé sọ́dún máa rọ́ọ̀tì mẹ́tì mi náà ilé ń tẹ́lẹ̀ òun wọ́n ló kún tàbọ̀ wọn wọ́n lè wọ́n kọ́lbí lọ́nkọ́bù mi hàwù. ìkẹ́ ọlọ́run tó lọ́n ti fún ànábì sallallahu alaihi tó bá jẹ́ kó kúròrò ní ọ̀ni ọlọ́kàn líle èèyàn wọ́n kó wọ́n sákò rẹ ni ànábì gan-an nù kátó apá wọn máa ṣe. tá a bá ti lé lálejò pé torí wọ́n tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ fáìlì ẹ̀ ti dógùn kò tí mo sì fẹ́ kó yí ọ ni pé kò sọ́nà tó lè gbé gbà sẹ́jọ́ gbẹ̀dẹ̀ àgbéyàwó sẹ́wọ̀n kékeré yàrá asá pọ̀ yọ̀rọ̀ asá pọ̀ tọ́wọ́ sì rí tọ́ńbọ̀ yọ̀ọ́ àmọ́ bóyá òní wọn fi kọ́kọ́rọ́ àlùjànnà lé lọ́nu gbogbo ẹ̀ tí wàá di báwọn kìnnì kan nẹ́bì kan agbọ́gbọ́gbọ́ ẹ̀kẹ́ ń bẹ́ńbẹ́ àánú bẹ́ńbẹ́ tó a ṣe ìwọ wa ń kọ́ tí wọ́n mọ nọ́mbà yẹ wọ́n ti ti lé márùn yẹn o ti lé mọ́ adébí pé tó fẹ́ẹ́ tẹ̀sí gùn sí má ẹni tí rọra ṣe díẹ̀ díẹ̀ pátì èèyàn di alákòóbá kan ọlọ́mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó fẹ́ sẹ̀sìn ṣùgbọ́n tó ń bò káta ní kíta ni ó ṣàlàyé rẹ̀ fáwọn lọ́nà táwọn òbí tètè gbà. sọ ìwọ́n wa lé kókókókó bí ìgò sẹ́nu kí tìgò ńgbà tí kò lé títí títí tó bá bọ́ọ̀lù kí ni máa ṣe kí máa fọ́ ni. torí di ilé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣàlàyé olùṣàdúrà kọ́nà bí wọ́n gbọ́ fún ọba torí di eléyìí báyìí ká tẹ̀lé tiẹ̀ torí ẹ̀ tábàárẹ̀ ní tí ọ̀ ẹ má kọ́ndẹ́mù rẹ̀ rárá ẹ ṣàlàyé fún mi torí kó tó bá ti kọ́ndẹ́mínẹ́ṣẹ̀ lànàbí bá ṣe ní ah, gbogbo àwọn ẹni tẹ́rí sọ́pẹ́ sí islam wà láwọn nígbà wọn nígbà torí ẹlòmíì wùwà tó ṣe pé ah, lọ́pọ̀lọpọ̀ láyè ìsìn àwọn èèyàn ò lè gbárù ẹ̀ ànábì ti ṣe sùúrù fún wa títí tó fi wá di pé àwọn wọn á di ọ̀gá àgbà nínú pé ká pèèyàn sẹ́sìn islam àwọn náà dá síwájú nínú ká pèèyàn sì di dáadáa ẹ̀rí àbúrò àdúrà tọ́gbàdà wá dẹni tí ń pè ní maka ẹ̀rọ tó ti bẹ̀rẹ̀ ní bìbí láàlú sí ẹ̀yẹ́ nìyà wọn. ẹ̀rí ẹ̀rí bí kanakana kanakana yẹn gbé yàn dúdú ẹ̀yẹ kanakana gbogbo ara rẹ̀ máa dúdú tọ́rùn rẹ̀ máa funfun pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí sẹ́nu báyìí ayé àlà ayé àlà. àná sọ fún àti láti fura sí wọn tura lọ bá wọn pè wá wọn pè wá bí kílódé tó ní gbọlọgbọ kílódé tó ní gbọlọgbọ wọn fọwọ́ ra ìyá rẹ̀ ó ti وأشهد أن محمدا رسول الله أوامكم يعني كان كل من مثلا جواب موجود يعني كان إما تقول حي على الصلاة يعني كان أجا أجا أجا وأدور وامي ما تقول وامي كم هذا سوري tọ́ọ̀bá tún sán tòótọ́ lórí àyè àlùfàlà ó sì yànyànyà tọ́ọ̀bá gbọ́ bàtà lè sọ bẹ̀rẹ̀ sí ó sì bí ó túmọ̀ sí pé ẹ wo ìyàtọ̀ yẹn ti pọ̀ ìyàtọ̀ yẹn ti pọ̀ lọ àwa ń ti wá tó àti kọ́ náà tún àlè káàkiri lè ju pé kìnnì kan lóǹkẹ́ lọ́la tó bá fẹ́ gba ìfúláwọ̀ lọ́nà ọ̀gbìn á bàbá yẹn fojú òun níjọ́ títí ń bá gba islam ó fi jọ tò sísá orògbóyé tó ń torí di eléyìí ẹ jẹ́ ká jẹ́ pé a ní sùúrù nípa dáàmú ẹrí ọlọ́run ní lẹ́túbùlẹ̀ òun nà fi amwalikum wa anfusikum ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ọlọ́ni á fi àdánwò kàn yín o nínú dúkìá yín àdánwò ṣe yín lára yín o ẹ sì gbọ́ tí ò ní yín lára púpọ̀ lẹ́nu àwọn ẹni tá a ti fún tíra ṣáájú yín àwọn Yahudi àti Nasara wọ́n fara nìyín pọ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn náà fara nìyín pọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sùúrù tẹ́ ẹ ti páyọ̀ ọlọ́ ọlọ́ni dájúdájú eléyìí ò ní kàn pinnu èyí tó ga téèyàn bá lè ṣe kẹ́ ẹ ṣe sùúrù torí pẹ̀lú sùúrù ẹni tó jọ̀ta yín lánàá yóò padà wá dọ̀rẹ́ yín ọ̀tẹ́ ìsìn Islam yẹn kò náà padà di mùsùlùmí tó náà máa ń gbé ah ọlọ́wọ́ ẹ̀kọ́ oyin ìjẹta òun náà ń fi Islam sí yẹ̀yẹ́ mi ah, ẹ dàpọ̀ ẹ bá dúpẹ́ fọlọ́ lórí oore tó ṣe fún yìí ṣé irú rẹ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ púpọ̀ nítorí pé tí àwọn èèyàn bá polongo Islam lọ́nà tó dáa subhanallah gbogbo àwọn mọ́tíláṣí wò ní gbàyàn kò ní gbàyàn torí pé wàhálà ń kẹfẹ́ ní ṣe wọ́n lọ àyè wàhálà ti pọ̀ jù àbí òsì wàhálà ń bẹ̀ kí èèyàn fi ẹsẹ̀ kó fi wọ́ gbogbo olú yìí láì wọ bàtà ṣé wàhálà ni àbí òsì wàhálà wàhálà gidi ẹ̀rí pọ̀tọ̀pọ̀tọ̀ àbí ẹ̀rí pálábá ẹ̀gún gbogbo ogun lẹ́sẹ̀ yóò tún mọ̀ wò pé òun wó gòó kánà ni. a'udhu billah wọ́n ti wàhálà ẹ̀rí pé èèyàn kò ní àṣọ́rà òun gan gbogbo tó ṣe iyèméjì pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò ti di lábẹ́ fẹ́ tiwọn ìwọ sẹ́ni tí kókó wá kí as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan nawm ẹni tẹ́tí tí láti aago méjì ti ti lo aago ká lórí irọ́ wàhálà ni àbí èsè wàhálà wàhálà ni wọn náà gba aago lòkó ó wù ó pọ̀ sílẹ̀ adúgbò fọlọ́ adúgbò fọlọ́ tó sàwọn mùsùlùmí àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni ẹtí ti ẹnìkan ojú ọ̀kan ni títí títí títí òun á ṣé kí ni gbogbo ẹ̀ náà lórí nǹkan tí ò láṣọ̀ọ́nà irọ́ lásán tòwọ́ wá wà lórí Islam ọmọ ń tọ̀sọ̀ ni Allahu Akbar tọ́lá gbọ́lábá ọ̀rọ̀ dictionary kan máa ń pè rọ́ọ̀lá ń pa fún ọ tó Allahu kí ni tuma rẹ̀ àkọ́bọ́rù kí ni tuma rẹ̀ kó fi dúpẹ́ fọlọ́ ah, wọn náà wo tó fi parí irun asalaamu alaykum wa rahmatulah gbé dictionary rẹ asalaamu alaykum wa rahmatulah kó wo túmọ̀ rẹ fúnra rẹ kó fi mọ kó ti ṣe yẹ kó dúpẹ́ fọlọ́ ọba tó lórí orí tọ́lọ̀ ọba ti fún ọ tó fi ọ mùsùlùmí tó bá wù yọ kẹ ìyàwó náà yàkuyà ni adúpẹ́ tí ọ̀yàwó ń yàkuyà torí ẹsẹ̀ níta níbi sallallahu alaihi wa sallam jìnnà sí níta nípa ọmọ ẹ̀sìn wàá sórí tí ó tún rọ́lá nàbí àríwá àríwá sọ̀rọ̀ bẹ́ẹ̀ fi tó kúrọ̀ ni ẹnìkan tó kúrọ̀ tó kúrọ̀ ẹ̀ lánàá bì níbo ló kú sí ilé ìgbẹ́ abẹ́yẹn orí nǹkan torí pé òun àtẹnìkan ẹ̀ṣẹ́ tẹ̀lé ọlọ́ nígbà tí wọ́n jọ fa ọ̀rọ̀ láàrin ara wọn pé onírọ́ láàrin àwọn nígbà tó kàn kó kú ní tí ó sì pa ń fi àbí àrùn tí ò ní gbóògùn àwọn èèyàn tó ti wá níjọ́ kan ṣe pàmpàm fún sàmìsì tọ́ àṣìkè nọ́mbà nígbà sásìkò èpè ọlá di pípẹ́ ìbá bẹ̀rẹ̀ wọ́n ti kò sí dìmọ̀ ẹ̀yìn náà ti mọ̀ pé èpè òun èpè pọpẹ bó jìnnà bàbá yẹn bàbá yẹn kú sílé ìgbẹ́ òye àgbẹ̀ títí ṣùgbọ́n bàbá sẹ́jọ́ kọ̀rọ̀ wọ́n tún sẹ̀mí títí lẹ́yìn ikú rẹ̀ nǹkan kan sí wọn kókó kó lára wọn lè eléyìí fi hàn án ìpè dúpẹ́ fọlọ̀ fọlọ̀ ń sí ọmọ tó sí ọlọ́mọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam má fi gba pààrọ̀ má fi gba pààrọ̀ tẹ̀lé tàbí sallallahu alaihi wa alihi wasallam nítorí kò tètè nítorí kọ́ mẹ́sẹ̀jì náà sí àti sáwọn ọmọ kan sọ́jẹ́ pọ́nà ti sóore fún ọ̀dà wọn dáa bàbá wọn jẹ́ mùsùlùmí báyà màmá wọn jẹ́ kiri yó yọkàn màmá yí padà ní yọba lóhùn sí Islam àwọn olùbí lẹ́ ike wáì because mami òun ló ń san oṣù bò á ẹ̀dàkùn ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ́wọ́ àlọ́jìkì á ọ̀lọ́jìkì kankan orí ìlú òsì pé bàbá rẹ ní sanwó àmàmà rẹ ní sanwó tuntun ló gbọ́dọ̀ máa tẹ̀sí tí màmá rẹ ti tẹ̀sí islam tẹ̀ rárá burú tọ́ ànukọ́ lọ fẹ́ dọ̀kátì abẹ́rẹ́ rí gbogbo ẹ̀yin tó jẹ́ pé dọ̀kátì lọ́rẹ́ yín tìlíkíà ábígẹ́lì a àwọn òbílà ẹrúnú táwọn ọmọdé bì ẹ̀yin náà rí i pé láàrin èèyàn náìtì ẹlẹ́yìn láàrin èèyàn nearly ninety ni wọ́n padà kábàámà nítorí pé kìí tán nínú gbóòsù wọ́n máa bá aṣọ àlàánú jẹ́ nígbà tó máa ti wá dàgbàdàgbàdàgbà tó ti rí bàbá rẹ̀ lórí ẹ̀sìn Islam ìsinmi wá tẹ̀sẹ̀ mọ̀ pé màmú òun ṣe mùsùlùmí àti pé mọ́mí òun ló ń sanwó sùpò òun ní láti máa tẹ̀sìn mọ́mí òun àwọn òbí là láti sọ ní àbùdù kínní kan àbùdù náà ní ìsìn tó ń jẹ́ sọ́ọ̀tì a'udhu billah ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o àgbọ̀dọ̀ kan mójútọ́rọ̀ ara wa lásán ká mọ̀ wà àwọn ọmọ ìyá wa ràn ọ́ man lam yahtam bi amril muslimina falaysa minhum pọ̀lọpọ̀ rẹ ní ṣẹlẹ̀ ní kiri yín tẹ rí tẹ sì gbẹnu lọ tẹ ń wòran kó lọ máa ń dọjẹ yó ẹyẹ gbìyànjú tí yín bá fẹ́ fún rere yọgbọyọgba àmọ́ kó tó ṣẹlẹ̀ ẹjẹ́ ajẹ́ni tó ní action kó wọ́n jẹ́ reaction. ìyẹn tún mélòó lẹ́yìn ń gbà lára àwọn ẹni tó jẹ́ mùsùlùmí sì kírun láti máa kírun. ẹ̀mọ̀ kébẹ̀ ni ti ń bẹ̀rẹ̀ ó kàn ń fi ìsìláàmù nígbà kókò ìsìláàmù bojú ni kìí sí lọ́n. ó dìgbà tí rọmọgán bá dé kí rọmọgán tó dé torí kọ́ mẹ́jẹ min bi'sal qawmi alladhina la ya'buduna Allaha illa fi tọmọ bá jọ kan náà àwọn èèyàn bú tí kì í sin lọ àbí lóṣù Ramadan iṣẹ́ ti yín nù wọ́n jẹ́ mùsùlùmí tí ń sin lọ wọ́n lọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ mú lẹ́yìn wọ́n lọ mọ́sálásí àyà àkè àsìkò orun ti tó ẹ̀ẹ́dá lọ mọ́sálásí àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fẹ́ gbàwẹ̀ yawmul khamis ike insha Allah lọ́la ẹ̀dí kí gbogbo àtàjọ wà ní sẹ́ẹ̀lì ká gbàwẹ̀ so ẹ̀ bọ̀dọ̀ lágbájá àti lágbájá ni wọ́n bá aṣọ oúnjẹ sàkó so àwọn apèsè oúnjẹ sínú. kí tiẹ̀ tiẹ̀ ní kí ẹ gbà á yóò bẹ̀rẹ̀ sí ní nǹkan yìí mà dáa nǹkan yìí mà dáa títí títí tí ẹ̀sìn òfin rọ̀ náà lọ́rùn ẹ̀yin ẹ̀yin ọ̀wọ́n aṣọ the ambassador of Islam nígbà tó bá padà lé wọn ká fúlù sí yí padà bá ah, alhamdulillah mo wà láàrin àwọn èèyàn rẹ ni ọlọ́wọ́n kò jẹ́ kí n bọ́ sáàrin àwọn ṣẹ̀yàfín àwọn ẹni rẹ ni mo wà láàrin wọn kọ́tà gan-an bá ti kòrò bá ti túbọ̀ àwọn fàmì lọ́nu pé ah yóò dáa fún ọ yóò tún dáa fún àwọn náà so yàtọ̀ sí kẹ̀kẹ́ máa wòran pé you do what you like ṣebí sùkúù lọ́jọ́ pàwá pọ̀ nígbà náà wà ń kọ́ ṣé bọ́mọ ẹ̀yà ayé mùsùlùmí ni ẹ gbìyànjú ká máa gbọ́ lójoojúmọ́ pé nìkan gba islam ẹnìkan gba islam ẹnìkan gba islam ah subhanallah ẹ wo olóore tí ọjà ti yàn la an yahdiyallahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am tọ́lọ̀ ọba bá tara rẹ fẹ́ nìkan mọ̀ náà tọ́gbà islam torí de eléyìí ọ̀dọ̀ wọ̀ wá eléyìí ni an-nasiha lir-rasul sallallahu alayhi wa alihi wa sallam. báwo ló ṣe ṣe ìṣiṣẹ́ tó ṣe àkọ́mọ́kẹ́já fáwọn àtiwájú àwọn mùsùlùmí àti fún gbogbo mùsùlùmí lápapọ̀ òun náà ní kó ọmọ tọ́ka ṣe sáǹfààní bẹ́ẹ̀ fún wa nítorí tí wọ́n láǹfààní láyé àti fún wa kájẹ́ni tó ṣe pé yóò mójútó náà fẹ́ ìhà نصيحة لله نصيحة لكتاب الله نصيحة لرسول الله نصيحة لأئمة المسلمين ونصيحة لعامة المسلمين ọlọ́run kò ràn wá lọ́wọ́ lórí àtijọ́ni tí gbọ́rọ̀ tí fi ètò rẹ̀ wà jù nínú ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run kò tí wá lọ́kàn nínú ẹni tí ó máa gbé nà sí àrò gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ àti ní ìbámu pẹ̀lú súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam رجب السمع إيه من الحديث في تولد أبو هريرة رضي الله عنه نيجا النبي صلى الله عليه وآله وسلم تون سلا يهوا مسلمين أو مسلمين ما يعرف رب إني مفا نينو وعي أيه؟ قلناني وإذا تنصحك فانصح تبا ترى نصيحة لدوري سنصيحة تبا ترى نصيحة لدوري سنصيحة الإمام النووي رحمه الله تعالى مني tó bá tọrọ ṣe fún tí ọba tọrọ tí wọ́n ti ń wò nípò ẹni tó yẹ ká ṣe náà fi hàn fún tó ṣe fún ọlọ́nkọ́ náà wà lọ kó sì wà lọ́kàn náà ní túmọ̀ tẹ̀lé jẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka